àwòrán. حي على الفلاح kúrò nínú ọ̀rọ̀ ẹnìkan ọ̀dà tó kó ní tèkó lè jẹ́ mùsùlùmí má. ẹni tí bá ti mójútó òun ni mùsùlùmí ẹni tí bá ti mójútó sọ̀lẹ́ kò lè jẹ́ mùsùlùmí. ìdí nìyí tó fi jẹ́ ike gbogbo wíkíbi tá a bá lọ ní àwùjọ gbogbo nígbà tí máa dáhùn èèyàn mà lẹ́yìn tó wọn ti gbé mùsùlùmí ni wọn àbí wọn ẹgbẹ́ mùsùlùmí. òun ni. المحافظة على الصلوات أو علم المحافظة عليها ní mo ti tó ti ṣe sọlẹ bàbá ìmójútó ẹni tí bá mójútó òun ni mùsùlùmí ẹni tí kì í bá mójútó kì í ṣe mùsùlùmí o torí de eléyìí ló ti jẹ́ pé abínimí ní mùsùlùmí kò já ìjẹ́sọ̀ ṣe Islam yẹn ìmáàmù ìmáàmù ni bàbá mi ìmáàmù ni bàbá bàbá mi ọ̀ràn kankan tó ń mójútó ìsìlámù àwọn mùsùlùmí níbi kíbi sábà àlàyé wọn kì í ti sọ láti tẹ̀lé wọn kì í fi ráàlì rárá wọn kì í fi gbẹ́sẹ̀ rárá wọn máa mójútó lójú méjèèjì ọlọ́run ọbẹ̀ nígbà wa ó sọ fún wa nínú sọ́rọ̀ tó ń bá kọ́ra ayé àti ìdí lẹ́yìn ogójì lẹ́yìn tọ́gbọ́n méjì wọ́n ní hafizu ala salawati wa salati wusta wa qumu lillahi qanitin ẹ máa mójútó sọlá ti ní títẹ sọlá ti ní títẹ sọlá ti tààrí ẹ gbọ́dọ̀ pàṣẹ nínú àdìgbà nàbì Muhammad sallallahu alaihi wa sallam wọ́n ní sọlá ti wusta sọlá ti làwọn sọlá ti tó tẹ sọlá ti tààrí oní ẹni sọ̀rọ̀ ẹ̀sùn láwù gbogbo ẹni kẹ́ ẹ mójútó wọ́n kó mu lè lẹ́yìn kọ́ni sí ẹni lè dúró sẹ̀sì kọ́lọ̀ lẹ́ni tí ó panamọ́ dènà sí ọ̀rọ̀ àwọn èèyàn ní sísọ lórí sọ̀rọ̀ ẹ̀ torí sábà ti bẹ̀rẹ̀ sọ̀rọ̀ ẹ̀ pẹ̀lú ọ̀sán ọ̀kọ́ títí táàbì sálámà ọ̀rọ̀ orí ìta àmà sọ lórí sọ̀rọ̀ àti nìkan ló a ò tún gbọdọ̀ sọ̀rọ̀ ọ̀rọ̀ tá àmà mójútó àwọn sọlẹ́wọ́ọ̀lù lọ́nà ọba fi kọ́ láti ẹ̀ torí pẹ̀lú eléyìí ló ti jẹ́ mùsùlùmí tí ẹ bá fi mójútó òmì jẹ́ mùsùlùmí ọ̀pọ̀ ẹ̀ má yẹ èèyàn ilé ń rò pé mùsùlùmí lọ ní ìgbà tí kìí ṣe mùsùlùmí rárá torí pé ọdún ṣe mùsùlùmí kò sí nínú ti rẹ ìwà mùsùlùmí kọ́ níwà rẹ ojúṣe mùsùlùmí ọ̀nà ìgbàjọ́ fífọ́ náà ọba lónìí kan kama ṣe da lóru papọ̀ má sápà ọ gbọdọ̀ pé nǹkan mi yàtọ̀ sí ọlọ́ ìwé ìṣe bẹ́ẹ̀ ìṣe àwọn mi kọ́ ní ìṣe rẹ àwọn ń lọ sí láti wo ni wọ́n lọ àwọn ń ṣe lọ́rùn kí ni wọ́n ṣe àwọn awùjọ wọn á ní mùsùlùmí ni wọn káàkiri tún ti rú àbílù àlùsọ̀rẹ̀ wá ẹ mójútó àwọn sọ láti ní ṣíṣe ẹ mójútó wọn lọ́sọ̀ọ́sọ̀ ọ̀sọ̀ọ̀sọ̀ dá tọ́tẹ̀mí náà ló ń pa wá látẹ̀yìn ẹnìkan wà ní ma tẹ̀lé ẹnìkan ma tẹ̀lé kíròyìn ó sì sọ dọ́gba ẹni tẹ́ tẹ̀ láti wọn náà náà ń pè ní mùsùlùmí ẹni tẹ́ tako ní fèsì pàdàbà rẹ̀ òní wọn ń pè ní káàbì nínú sọ́rọ́ tó tẹ́wò bá ayé ẹlẹ́kàrún ọlọ́mọba ní sẹ́yìn dáhùn wọ́n á bá sọ̀rọ̀ ẹ̀sọ̀ wọ́n á sọ̀rọ̀ sẹ́gẹ́ ọ̀kan ló tẹ̀lé lẹ́nu tọ́lá tó bá kúrò níbi wá ẹ̀sẹ̀ tí wọ́n ti gbé sọlá ti dúró lọ́wọ́ yọ zaka nígbà náà ẹ̀sì wọn lẹ̀ ẹ̀ gbọ́dọ̀ tó lọ sí nà ní wọn mọ́. tọ́ba tí wá wọ́n ti sọlẹ̀ wọ́n yọ zaka ẹ̀sì wọn lẹ̀ ẹ̀sì wọn rọ́ nàgbà ẹ̀ gbọ́dọ̀ tó dé nà ní mọ́. eléyìí túmọ̀ sí pé tí wọ́n bá túbá tí wọ́n ò ti sọlẹ̀ tí wọ́n máa yọ zaka wọ́n nà láti sọ̀tún ká fi wọn lẹ̀ ọ̀sọ́nà láti sọ ibi kájí wọn rọ́ náà sọ nítorí pé ẹni tí ìbá ti ti sọ lẹ́nu tí èyí ọ̀sà ká ẹ̀yìn àlè islam islam rẹ̀ wá dà àfi kọ́ ọmọ ti sọ lẹ́nu àfi kọ́ ọmọ ayọ̀ ọ̀sà ká tó tó lè jẹ́ mùsùlùmí. wọ́n tún wá ń tẹ̀ ti sọ láti lásán ló fi lówó ju bá mi yọ ká ẹ̀yìn àlè islam islam náà ò ní jẹ́ tọ́wọ́ àbíkọ́jà pé òun ṣe islam kò sí kọ̀bẹ́rẹ́ kò sí ẹgbẹ́ láàbọ̀ àbọ̀ àbíkọ́ ọmọ ti gbogbo ẹ̀ lápá. sọ̀rọ̀ ẹ̀sìn tẹ̀lé yẹn ọ̀bẹ nínú sẹ́tọ́lọ́lá jù nínú sẹ́tọ́lọ́lá jù lọ́wọ́. abdullahi bin mas'ud radiyallahu anhu قلت سألت النبي صلى الله عليه وآله وسلم أي الأعمال أفضل ó ní mo bí àlejò sọ̀rọ̀ lọ́wọ́ àdúrà mẹ́rin ó léèwọ̀ nínú àwọn ẹgbẹ́ ńlọ́lọ́ láti lè ti ṣe sẹ́yìn ọmọ ẹ̀sìn ọ̀rẹ́ sọ̀rọ̀ ẹ̀sùn alẹ́ ọ̀hún síra ọlọ́run ti dá mi lóhùn kíkà ti sọ láti lákòókò rẹ̀ oníṣẹ́tọ́ lọ́la ti gbogbo sẹ́lọ̀ oníṣẹ́tọ́ lọ́la gbogbo sẹ́lọ̀ bí wọ́n fi sára lọ́wọ́ pé wọ́n ti sọ̀rọ̀ ẹ̀ yọ zaka gbígbé lọ ń kọ́rọ̀ ọlọ́wọ́ bá nírọ́ kíkọ́yìn lọ ń kọ́yìn sọ̀rọ̀ lọ. ẹni tó ń ti sọ láti ní ìdàkúrẹ́ kú eléyìí ti sọ pé ti sọ̀rọ̀ ẹ̀ ìbá ti pé ti sọ láti ẹni tí èsì ti sọ sọ pé ti sọ̀rọ̀ ẹ̀ ẹni ọkọnu kọra nípa sọ láti ní wọn gbé àwọn ẹni tó ti kọ́ lọ́wọ́ bá ti tẹ́gbẹ̀ fún wọn. gẹ́gẹ́ pé wọ́n ti sọ láti wọ́n ṣe o mọ́ wọn máa fi palẹ̀ bí àwọn alájọpọ̀ ọlọ́ni kan wọ́n yín lọ lẹ́nu mọ̀sánlé ẹlẹ́dí iná kò máa ń sọ lẹ́yìn sí ìta òun ọlọ́ni wọ́n yín kọ́ máa jẹ́ tiwọn ọlọ́wọ́ bá ti tẹ́gbẹ̀ fún wọn níyàwó. wọ́n ní wọ́n yín yẹn tọ́jú yìí kò sí ta sọ síbẹ̀ sí ọ̀yọ́ fọ́ọ̀mù ajẹ́ ti àwọn olùsèsọ̀lẹ̀ dání ìrẹ́ ọlọ́run ọba wa nínú àwọn olùsèsọ̀lẹ̀ ẹlẹ́dín náà kò máa ń sọ̀lẹ̀ ẹ̀dí ìta ó àwọn ẹni tó máa ń gbàgbé sọ̀lẹ̀ àti láti kì í ti lápòtò. kéṣeké ẹlẹ́dín náà kò lè sọ̀lẹ̀ ẹ̀dí ìta ó rárá ẹlẹ́dín náà kò ń sọ̀lẹ̀ ẹ̀dí ìta ó nítorí pé tó bá ń pè ọlọ́wọ́n bá sọ pé ẹlẹ́dẹ̀ ìlànà òfin sọ lẹ́sẹ̀ ń ta òun ìtumọ̀ rẹ̀ ní pé àwọn tẹ̀sí sọ láti rárá bàbá pé yẹ torí pé wọ́n ti sọ láti rárá lọ́lọ́sẹ̀ ní wáyé ìyọ́ jẹ tí wọ́n nínú náà jáde kọ́nà ọ̀sọ̀hábà ni ẹ̀wọ́ ẹ̀ kí èsì dáadáa ọlọ́run ọba ó ń tẹ́pẹ̀lẹ́ wọn ó ti sọ láti rárá wọ́n الذين هم عن صلاتهم ساهون báwo la ti kì í ṣe rárá abẹ́ni tó ti gbé ìdákúrẹ́ kú ni irú àwọn eléyẹn tọ́ba gbọ́ pé ẹni tí fi ráàlú tí kì í ṣe lákòókò bá tu àwọn ọlọ́run àwọn bá fún un bó wàá ní wọn gbẹ́gbẹ́ tó bá ti lọ́la. tó bá ti fi sọ̀rọ̀ tó tóòrùn náà tó lé lọ́la tó bá ti fi áfírí kan tó lé lọ́la ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀daràn ẹyọ kọ̀ọ̀kan wọn ẹyọ kọ̀ọ̀kan wọn mú ọ̀pá mẹ́rin yó ẹlòmímú méjì ọ̀pá mẹ́ta ẹlòmímú mẹ́ta ọ̀pá méjì ẹlòmímú mẹ́rin ọ̀pá kan gbogbo wọn ọ̀daràn ni wọn lábẹ́ òfin ọ̀dọ́. bọ̀wọ́ ló lẹ́nu mọ́sánlẹ́yìn ẹlẹ́ni iná àwọn ẹgbẹ́ tẹ́ kí wọ́n máa fi sọ láti wọ́n máa fi falẹ̀ wọ́n yìí ti sọ láti lórí àkókò rẹ̀ ọlọ́run mẹ́ta ti sọ orí bẹ́ẹ̀. kájọ mi wá gbà ọdún mo ti tọrọ ara rẹ̀ ọmọ ti sọ láti lákòókò rẹ̀ ọkùnrin ni ọ́ ti sọ obìnrin kí ló dé sáà rí ọmọ kíláàsì àbọ̀ ń tẹ̀ ń kọ́ oṣù mi tó ń tẹ̀ ń oṣù mi àbí dáná bá lòún mi ká ọ̀dàn olùjẹ́sìn òsì náà ṣé jọ́tọ̀ bá lọ́mọ ẹ̀sìn lọ àjẹpẹ́ rántí gbá rántí gbá jẹ lọ àtẹ́lẹ̀ lọ́mọ ìmọ̀ àdúgbò láti lọ sàárì ẹ̀ ọ̀daràn bí ẹ bá ti kó ti parí wọ́n ti gbé sọ láti lọ sàárì wọ́n lè fi yẹ́wò ìpìyà táyà ti sọ láti lọ fi dàgbìyà ó yẹ bàbá ti fi kátó lọ iná. torí ẹ ọlọ́run wọ́n fi wá sí àwátì mẹ́tẹ́láṣí wọ́n ti wá lẹ́ni tó ní kẹ́sì rẹ fún bẹ́ẹ̀ lọ́pọ̀lọpọ̀ wọ́n fi ọ̀nà àtiwọ́jà ẹ̀dámà rọrùn wọ́n fi ṣeré wọ́n tẹ̀ra wọn jẹ wọ́n rò fọ́nà ọba làwọn tẹ̀dá wọ́n tẹ̀rẹ̀ olùkó tẹ̀ nìkan dáadáa ni àti wà lẹ́dánà kó káta ká ti fẹ́ àti wà lẹ́dánà kó tó pé bàbá àti yẹ wọ́n tẹ̀ wọ́n tùmí wọ́n ti fi ọmọ tùmí àbí kó ọ̀nà ti tẹ̀ lọ. èyí ọlọ́lá ti mú sẹ́ ọ̀nà nìkan ti láti ká àwọn náà lè pe àmójútó sọ láti lákòókò rẹ̀ a gbọ́dọ̀ máa fi falẹ̀ a ti gbọ́dọ̀ máa ti kákòókò òdodo àbúrọ̀mọ̀ fún wa àwọn mọ́sálásí mi wà sẹ́kẹ́ ní sọ̀lá tó tọ̀ wọn ò ní sílẹ̀kùn mọ́sálásí kágo méjì òdodo kágo méjì gẹ́gẹ́ àbáko méjì kùtẹ̀kùn márùn-ún mọ̀lẹ́kùn gẹ́gẹ́ sọ̀lá tó ti wọlé látàkùn kùtẹ̀kùn márùn-ún ẹ̀yà wá sílẹ̀kùn báwọn yẹn láti wá sí abiláàbò méjì gẹ́gẹ́ ọ̀dà bẹ́ẹ̀ ẹ̀yin gan-an lè fáwọn èèyàn tẹ́lọ̀ ẹjẹ́ wọn ti sọ láti lákòókò rẹ̀ ẹgbẹ́ sọ láti aago méjì ń bọ́ ń bẹ̀ ọlọ́dún kọ́kọ́ aago méjì sọ láti aago mẹ́rin ń bọ́ ń bẹ̀ áńkúrì ní ìsìn lọ́pọ̀lọpọ̀ ọ̀wọ́dé ẹ̀yà lẹ́yìn gbàtà aago mẹ́rin kọjú ogún ìṣẹ́jú láti ta wà mẹ́ lẹ́yìn gbàtà wá sílẹ̀ láago mẹ́rin àti ìdánù nìyẹn kọ́lọ́ wọn tó alá láti dà. mọ́gírì ẹsọ̀rọ̀ àfàlù kò sí ẹlẹ̀ sẹ́ni tó sàlù wàlà sẹ́ni tó pọ̀ lọ́nà sẹ́ni tó ti pọ̀ ọmọ. ìyá àárí wákàtí kan láàrin àkókò magreth ní ìyá kí ló dé sí sẹ́ni pé dàgbó méjì àlọ́gbà ti lù ẹ̀sùn máa tó bọ̀lá sílẹ̀ ìyá àti dàgbó níyà òun wọ̀ dàgbó méjì pẹ̀lú márùn sẹ́wọ̀n pé ìyá náà àwọn ẹ̀sẹ̀ tirẹ̀ ọ yàtọ̀ dàgbó méjì pẹ̀lú márùn tòkí ló dé tó fi jẹ́ pé dàgbó méjì àwẹ̀ ẹ̀ ṣé wọ́n ní kẹ̀sí láti ilẹ̀ ní àbí kẹ̀sí láti ilẹ̀. agbọ́dọ̀ fi èsì lé yí báyìí ìtàgídí lásán àtòdó èyókù àmàtí náà yọmọ arìnrìn fún bẹ́ẹ̀ wà sílẹ̀ náà nígbà tẹ̀sí lè bàbá rẹ̀. àlìjẹ́nà tọ́lọ́ tó bá fẹ́ wọ̀ wá tẹ̀lé òfin ọlọ́ wá tẹ̀lé lánàá tẹ̀kọ̀ Muhammad sọ̀rọ̀ lọ́wọ́ àwọn àlejò àlejò tẹ́lẹ̀ eléyìí lè dìbò rà sílẹ̀ náà. àìsí ìgbésùn fún tọ́lá ti lápìlẹ̀. sábùkù tọ́lá ti náà ti fẹ́ gbọ́dọ̀ fi lápìlẹ̀. ẹ̀ àbí rọ́ọ̀dọ́ tọ́ba jẹ́ pé aago kan òfìsẹ̀dù márùn ìlàkókò wọlé tó ọtọ́ kẹ́ẹ̀dì pèsè sílẹ̀ ìgbèjà alákọ̀ọ́kọ́ kí ìmáàmù òdòdó láago káfíńsẹ̀dù mẹ́wàá àbá aago káfíńkọ́tà ọ̀làtò ìjọmọ̀ àdìgán ẹ̀lẹ́sẹ̀ báyìí àmẹ́rin gbọ́dọ̀ pé kéjì oríwà tí ìmáàmù bá tó di. agbọ́dọ̀ kí èsì òfin ọlọ́wọ́n bá nílé ìyẹ̀sìn lélẹ́yìn wá bíbí ṣeré rárá agbọ́dọ̀ kí èsì lẹ́yìn rẹ̀ kí ló tún kàn ìrẹ́ àtẹ́bí sọ̀rọ̀ lọ́wọ́ àdìsẹ́lẹ̀ dábàá mójútó sọ láti lákòókò rẹ̀ ó lè gba ẹlẹ́kejì lè bírò lu àlìlẹ́yìn káma gbọ́rọ̀ sáwọn òbí wa lẹ́nu káma gbọ́rọ̀ tó bí wa lẹ́nu òbí rẹ̀ ti ẹni tí ọkọ̀ sọ̀rọ̀ tó fi ti padà bá rẹ̀ tó ti pera rẹ̀ mú irú mùsùlùmí ò ní ẹ lẹ́yìn wọn náà á rí pé ẹ̀tọ́ òbí ló ti tẹ̀lé nínú ọ̀pọ̀lọpọ̀ ayọ̀ ọmọ ọ̀rọ̀ وبالوالدين إحسان الوالد عين سيداته كي أولا سيكا صبيعة تقول lẹ́yìn rẹ̀ ẹ máa ti dáadáa sáwọn òbí méjèèjì. òbí rẹ̀ ipò tó wà ọba òbí rẹ̀ sẹ́ni tó bọ̀ sọ̀rọ̀ tó fi tipa làbá rẹ̀ òbí rẹ̀ sẹ́ni tó lè gbé lẹ́nu tán òbí rẹ̀ sẹ́ni tó lọ sọ̀rọ̀ tó bẹnu rẹ̀ rùn lókè ìgbà tí tóbi rẹ̀ ti kọ́ láti ọba ti takò lọ́nà tí ọba ti takò lọ́nà Muhammad sallallahu alaihi wa tọ́lọ́lọ́ náà ló mú wa máa gbọ́rọ̀ fún ọ lẹ́nu ló mú wa máa tẹ̀ láti ẹ̀wọ̀n bàbá rẹ̀ tí kò bá wá àbí ìyá rẹ̀ tí kò bá ẹbí pé kó o ṣe tọ́takùtà náà tọ́takùtà lẹ́nu bàbá rẹ̀ kọ́ ọmúra rẹ̀ fẹ́ ìyá rẹ̀ kọ́ ọmúra rẹ̀ fẹ́ ọ̀gbọ̀rọ̀ gbọ́rọ̀ fún ọ lẹ́nu lọ́sí bí bọ́ọ̀ bẹ́ẹ̀ lọ torí àdìgbà sẹ́kọ̀ Muhammad sallallahu alayhi wa sallam wọn ni lápá àtẹlẹ màkúlóṣe fi màkúlóṣe lọ́ọ̀lù gbọ́rọ̀ sí ni lẹ́nu kò sí tọ́tọ́ ká ti bẹ́ẹ̀ nìkan ní eléyìí jẹ́ bá wọn. lẹ́yìn rẹ̀ kí ló tún kàn ọ̀dọ́bìnrin àti ìhàlù fi tẹ̀lé ìlà kájà fún tó jọ ọ̀nà lọ. Islam ó kú kájà ẹ̀jẹ̀ ọ̀dà lọ sí. lọ́jà mu wàá fẹ̀mí ẹ̀jà mu wàá fi dúkìá ẹ̀jà mu wàá fi ẹ̀mí ẹ̀jà mu wàá fi dúkìá ẹ̀jà mu. jihadi yóò fi máa bẹ títí tó gbẹ̀dà òkèèyàn òfin tó parí òfin tó parí rárá ti mẹ́ni lọ jihad ti gba ni torí ti bẹ lọ́dọọlọ ẹbẹ òní yé bẹ nílò kẹta òkúya àwọn kí ló lè dá ọjà ni àwọn alálẹ̀ ètò ìṣe wa ara wa lọ́wọ́ àwọn àbẹ̀wò ètò ìṣe wa torí ààrẹ nìkan tọ́jà tó wá fi bá àwọn òṣèlú lè dì bàbá ńlá yìí tọ́jà yá ẹ̀wá ṣe jihad bàbá ti lọ yá ọyá náà ní ọ̀dà bọ̀. bàbá kálukú nìṣẹ́ ẹ̀fẹ́ jẹrán adìẹ ẹ̀fẹ́ jẹrán adìẹ ẹfẹ sùn lórí bẹ́ẹ̀ ẹfẹ ti ìrọ̀lì ẹfẹ ti torí kẹmọ àrùn kẹmọ falala èyí nù tó àwa ní ìfẹsẹ lórí kẹkẹ ti ṣe islam àwa ní ìfẹsẹ ọjà bó ti ṣe jẹmbẹ o lẹ́yìn náà sọlẹ oríkùn kalẹ̀ nínú oríkùn islam haram bẹ́ẹ̀ ti sọlá kò sí ìta kójó yọ téè bá ti sọlá téè ti mùsùlùmí kójó yọ àhá ọba àjọkùnrin ọba àjọkùnrin tí èyí bá ti ṣe sọlá àti èsè mùsùlùmí ẹ sọ fún bẹ́ẹ̀ ẹni tí èyí bá ti ṣe sọlá lẹsẹ mùsùlùmí tí èsè mùsùlùmí. ẹtù máa pé etí ń jọ ọ̀pọ̀lọpọ̀ láàmú gan-an jù láwùjọ wa fún èsè sọlá fún èsè sọlá ti rárá wọ́n ti jẹ́ kí ẹ sàpé mùsùlùmí mùsùlùmí rú èwo gan nìyẹn mùsùlùmí rú èwo gan nìyẹn èsè lọ́wọ́ wá sọ fún mùsùlùmí náà ó rò kókọ lásán ìsìlámù tí èyí bá ti ṣe lọ́wọ́ a sì mọ̀ pé tó ń gbé ìsìláàmù kúrò nìyẹn bọ́ọ̀kanú rẹ̀ bá ti lè yẹ tó bá kú lẹ̀ ìsìláàmù rẹ̀ ó jẹ́ mùsùlùmí ma nínú hadith Abdullahi bin Umar ọ̀gbìn ọlọ́wọ́ àwọn ọ̀nà ọlọ́dẹ̀bẹ̀ Muhammad sallallahu alayhi wa sallam ó ní kúnyà ní ìsìláàmù àlẹ́ àkàmù shahadati an la ilaha illallah wa anna Muhammadan rasulillah wa anna Muhammadan rasulullah wa iqamis salat wa ita'i zakah wa hajj al-bayt wa sawmi ramadan muttafaqun alayh olórí àtẹnudọ wà àtẹnudọ sọ fún orí òkú márùnún ọmọ ìsàmù àkọ́kọ́ ni gbàgbà kó kò sí ọba kan kò sí nǹkan kan lọ́tọ̀ láti sè lódodo yàtọ̀ sí ọmọ báyìí fún gbàgbọ́ bá lẹnu Muhammad sọlọ lọ àríwá ni òṣèlú ìrìn ẹsẹ Ọlọ́run ẹlẹ́kẹjì ká máa gbé sọlá ẹlẹ ká máa gbé sọlá ẹlẹ́kẹta ká máa yọ ọdí òkòmúlé fẹsẹ islam islam rẹ ló dà pọ ọjọ mùsùlùmí ma ó ti ẹ wá gbà kíkẹ ara islam ní sọlẹ ṣùgbọ́n wọn kì í ṣe kéde rárá bá ń tẹka ó ti di kékeré Ọlọ́run dà lọ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ mùsùlùmí fẹsẹ ti gbà sí abatowórí mẹsàlásí káfí ní sọlẹ àyìnlá náà àti náà tẹkọrọ ní ọmọ mẹtì sọlẹ mẹtẹlẹ arábìnrin mi kíbi títọ́ láti bá ti tẹ́ nìkan nínú ọmọ ẹlẹ́yìn tó ti láti tiẹ̀ náà ibi kíbi títọ́ láti bá ti bọ̀ ṣèkọ́ àwọn ọ̀sán mi sọ̀rọ̀ torí Islam lè lè ké seré dábàá tó fẹ́ pàṣẹ òṣùmọ̀ tí láti láti wò wá ìlọ́pàá láti ti sọ̀rọ̀ láti tẹ̀sí òṣùmọ̀ pàṣẹ òṣùmọ̀ tí láti lù wá láti ti sọ̀rọ̀ láti tẹ̀sí قل وجعلت لي الأرض مسجدا وتربتها طهورا كقولة الله زي ما تقول yàtọ̀ táwọn tó gbàdúrà wọn ò bá dé ibi tí wọ́n ti ní kí wọ́n máa tẹ̀ fún ọ̀gbọ̀dọ̀ tẹ̀. ara yàtọ̀ tó wà láàrin àwa àtàwọn níbi kébi àyè tó ti lè ṣe sọ láti. torí ẹ àdúgbò wa kò tún lọ́sí láti bẹ̀ ẹ rí wúyà rí sọ àwa ó sì òwúlò rárá ẹ jẹ́ kí níbi kébi ẹ máa bá sọ láti yìí lọ. ẹ máa bá sọ láti yìí lọ lórí ilé ẹlẹ́yìn dáadáa ní kò ti sọ láàrin. lẹ́yìn náà mọ́sálásí yìí pàṣẹ ti tiwa nínú ọjọ́ ti sọ láti mẹ́ olùkọ́ àwọn bá tó dé mọ́sálásí tiwa ìwọ mọ́sálásí ti yẹ ìwọ ni èsì ti nínú Islam wà á nà mẹ́sáàgìdà lẹ́nà gbogbo mọ́sálásí tọ́lọ̀ àdúgbò tọ́lọ̀. torí ẹ̀ o láwọn awíjà tóbi lè pé torí ẹ̀ lọ́pàá ló ti sọ láti. gbogbo pé alhamdulillah àtúntì nílé dáàbò máa dọ́kì kọ́lọ́ ọba mi. Tètè kọ́ ọ̀tẹ ọ̀dàní kọ́ ọ̀dàní àwọn jẹ́nu olóòtú. Wọ́n ti ó ti kú wọn kàn ti kì ọ̀sìn ni wọ́n ti sọ láti dàdá àti ọ̀la wọ́n ti kì ọ̀sìn láì gbàgbọ́. Bí wọ́n ti àwọn dànù. Èwo mú láti dànù èwo ti dà nínú ìlà. Wọ́n gbàgbọ́ kó ń ra àwọn òrèké lọ kọ̀lọ́lọ́wọ́ bá ní wọ́n mú láti tó ti máa tàtàlá fáwọn obìnrin ìwọ amẹ́sẹ̀láṣí tó ti máa tẹ̀lé láti ń pàdérì ọwọ́ amẹ́sẹ̀láṣí tó ti máa tẹ mọ́lì tó ti máa tẹ gbogbo bídíà tó ti wọ́n wọn náà rọrùn tó ń wá lọ lọ́wọ́ tí wọ́n dá àwọn ẹ̀tọ́ kọ́ ń sátẹ́lẹ̀ wọn gbangba púpà kọ̀tá ìfún rọ́bìṣà nọ́ọ̀sẹ̀ lọ́ba kangara ara rẹ̀ yóò tulẹ̀ nígbà tó yẹ kí bẹ́ẹ̀ tí wọ́n ti bàjẹ́ làwọn wá àwọn kẹ́kẹ́ tí wọ́n lọ síwájú máa ti kọ́ mọ́tíláṣí kalẹ̀ fáwọn míì bí ìgbà tí wọ́n èyí tẹ̀sẹ̀ tí ìjọba náà fi gba mọ́sálásí fún ilé ìpawó gbẹ́gbẹ́ bá fẹ́ kọ́ mọ́sálásí ní ìdádúró ó dàbí ìdèwé ọ̀pọ̀ mọ́mọ́ bá wọ́n ní business center ni àwọn òbí lẹ́sẹ̀ sọ̀rọ̀ ní business center báwo ẹ̀ gbádùn ìjọba lẹ́wọ̀ ẹ̀ gbádùn business center mọ́sálásí tàbí ti lọ. wọ́n lè máa pa owó tọ́jú mọ́sálásí èsì èlé tàbí pàwọ́ èló lọ dárí mọ́sálásí náà kí èbá pọ̀ ẹ̀ èló lọ fi dá sí ọlọ́run mọ́sálásí rí kàkà bẹ́ẹ̀ tẹ̀lé wọn sáré sínú àlè yọ̀ wà tó sọ pé mi ń pa ọ́ kí ni mo fẹ́ rọ́ náà ṣe. èmi bá gbọ́ kọ́ bá kò ní láti máa ràn lọ́wọ́ á máa rẹ̀ lẹ́kún kí ọmọ jẹ kébi ọmọ pa. mọ́tíláṣí ìdílé sáté pa owó tó yọ ilé sáté ràn yàn lọ mọ́tíláṣí. ibi táwọn ẹ̀rọ ọlọ́run ti fi lọ́ mọ́tíláṣí ẹ̀tọ́ bá àwọn ìjọba kọ́ lọ ronú pé lẹ́yìn treatment test ní mọ́tíláṣí tẹ̀sí wọ́n bá wọn mí ìyẹn jẹ́ máa bẹ̀ ilé ìjọsìn ní àmọ́ anabi two hundred thousand lórí pàfẹ́ sèré pàfẹ́ kọ́mọ́síláṣí lánàá subhanallah al-azim èló lọ́wọ́ àtẹ̀kù dábì kọ́mọ́síláṣí. torí di eléyìí báyìí mọ́sálásí mùsùlùmí èjì náà sí kó mọ́sálásí kẹ́ láti bọ́lá òrìṣà lọ sẹ́sìn bẹ́ẹ̀ kí ọkàn rí ọba balẹ̀ nínú rẹ̀ ọba tún mọ́sálásí níbo nínú rẹ̀ ti sẹ́sìn ẹ̀rí sábàbí kan nínú sábàbí tó ti kí wọn bẹ lábẹ́ kòjọ náà lọ́dọ̀ pé dàrúdìyà kí ọmọ ilà ọ̀rẹ́ ilẹ̀ ilẹ̀ ọ̀rẹ́ lò lọ́dọ̀ tí òbí ti kò di àbùtọ̀ náà wọn náà ní rọ́jò lọ kọ́ni gbogbo ohun àtìlẹ́kọ́ tẹ̀mẹ̀ká ẹni tó ti kọ́kàn rẹ̀ máa ń rọ̀ mọ́ láti gbogbo báyìí kíkọ́ bára rẹ̀ mọ́ láti kíkọ́ bára rẹ̀ mọ́ láti. yàtọ̀ sí wọn bí kò ti ti sọ láti kò ti jáde ní bí kò ti ti sọ láti kò ti jáde ní àlásìkò àhẹ lásìkò tẹ́lẹ̀ náà ìtẹ́tọ́ ti tó fi ọjà àdínàbíyẹ́ ṣeré ọ̀làdúgbò tó fi dáńtẹ̀ jọ sí àlọ́ pọ̀ nínú jahannam. ẹlòmíì ẹ̀rí ike nígbà tí àkókò bá kú dẹ̀dẹ̀ yóò lọ sẹ́ni ọ̀wọ́ mọ́tíláṣí. bàbá ẹsẹ̀ kọ́ ọmọ ẹlòmíì ọ̀dì ẹlòmíì wọn ti kọ́ ọmọ ẹ̀dání ọ̀dì ẹlòmíì wọn ti ti rákà alákọ̀ọ́kọ́ ní ọ̀dì wọ́n ti parí rákà ẹlẹ́ẹ̀kejì wọ́n lọ sí orí kalẹ̀ ní ọ̀dì. kálukú kálukú lẹ́yìn náà ní gbogbo oríta oríta àwọn ọmọ tí fi bọ́ọ̀lù pawó wọ́n kọ́ ọbẹ̀ kékeré kan àbí kékeré o wọ́n kọ́ lura wọn láago báyìí o wọ́n tún wá falà síbi aago báyìí ni wọ́n ti mú o tẹ́lá sọ pé aago mẹ́sàn-án àbọ̀ àárọ̀ ni kálukú òní rántí kọ́ yẹ kó wọ́n wà ní iṣẹ́ wọ́n ti jókòó di apàtì ọ̀ràn láti aago mẹ́sàn-án kọ́dà wọ́n mọ̀ fi forty five minutes wọ́n máa retí torí kí frequency ọmọ lọ bàjẹ́ àwọn náà kọ́ ma tẹ́tì ẹ̀ tẹ́tì ẹ̀ kọ́dá tẹ́tì ẹ̀ kọ́dá bá ti mú àtúfẹ́ wà lìdẹ́ náà rọrùn ọ̀dà tó gbé bọ́ọ̀lù lómi ìdí ló ti fẹ́ wà lìdẹ́ ẹlòmí ìdí tó ló ti fẹ́ wà lìdẹ́ tó kọrin mọ lọ tó wọn torí tó ń bá ti dé ìtẹ́ lọ náà ni. àmọ́ tó bá jẹ́ tó lọ́ọ̀ni àbọ̀ àbọ̀ àwọn ọmọ ọ̀ àdéjọ lọ́ọ̀ni kọ́nà ọ̀sẹ̀ tó wù. bí wọ́n fẹ́nu gbọ́ ìwà wọn ti kọ bẹ́ẹ̀. torí ẹ̀ ṣe bá ti wá ara ìtẹ́ náà wọ̀ náà. olùpèpè ń pèpè ariwo rẹ̀ ti gba yín kankan. wọ́n rẹ̀ ti ń bá gbọ́rọ̀ wọ́n máa ń tẹ̀lé mọ̀mẹ́rin mọ̀mẹ́rin gbogbo ọlọ́ọ̀nìyàn àtẹ̀lé sọ̀rọ̀ lọ́wọ́ àti tẹ́lẹ̀ kò lágbára àti mẹ́rin tí bẹ́ẹ̀ nù sàrí ìkọrọ̀ ló tẹ̀lé nìyẹn o làbọ̀dọ̀ àti máa tẹ̀lé wọn àlẹ́ ìdáhẹ́yẹ wàlẹ̀ àjẹ́ láàyè àtẹ̀lé mẹ́tòrẹ́ ohun rẹ̀ ti òkè tó tó wá bá àwọn àlàyé lọ́ba ń pè àwọn ẹni tó ń pè òkú ni wọ́n fi òní wọn kó àbúrò fún mi wá orí gbogbo ẹgbẹ́ Islam lẹ́yìn táwọn èèyàn fi ń rárẹ̀ wọn tí wọ́n kà fún rárá rárá wọn ò kájí rárá ni ìbá ti kọ́ ọ̀kájí tẹ́lá ní kí ọ̀pọ̀lọpọ̀ wá ti sọ láti rákà méjì ó sì máa wí tí máa ń wí sókè lórí fún abẹ́ máàkì àbá ẹ̀yìn ní ninety nine point nine percent àwọn èèyàn tẹ́ lè fẹ́ yìí. torí pé ọ̀pọ̀lọpọ̀ náà tó sọ láti ra ètò ìnáṣẹ̀ fàálù nà fàálù bí mo ṣe rí táwọn èèyàn ṣe

ẹ̀gbọ́n náà nígbà tó bá gbé sọ́ni káṣí lẹ́ẹ̀ máa lójúmọ́ ọ̀pọ̀lọpọ̀ máa ń ṣe bóòlù sọ́ni káṣí lẹ́ẹ̀kan lọ́dún bóòlù sọ́ni káṣí lẹ́ẹ̀kan ló fi dá yé wa ẹ̀rí gba kankan wọ́n àwọn èèyàn ló nítorí ẹ̀ ọ̀gá kí n jà wọ́n ló. kí

olúwo ojú wọn lọ àtìsẹ lọ jẹun adìẹ kan lọ jẹ yà àkùkọ kan lọ jẹ bàbá wọn gbà lọ́wọ́ olúwo ojú wọn lọ àtìsẹ lọ jẹun talẹni náà yóò lè sórí ikú rọrùn àtẹtọlọ bá tà wọn ń sàlàyé ẹsìn wọn wọn ni kò sí lọ kò sí gbọ wọn wọn dà kàn tí wọn lọ bá wọn lẹnu bàbá dàtí tí wọn lọ bá wọn lẹnu ẹgbẹ́ fún ti mọlẹ fún ọdún alẹ́ bàbá yìí bẹ́ẹ̀ ti ẹ̀jẹ̀ gbá òní oṣù máa ta ọmọ tara ẹ̀jẹ̀ bẹ́ẹ̀ náà mọ́tíláṣí èkún nílẹ̀ yorùbá yìí èkún rárá nígbà táwọn ti gba tíkẹ́tì wọ́n ti gba tíkẹ́tì àtẹnudẹ́ ṣọ́ wọ́n ti ṣọ́ lọ́ṣẹ̀ ẹ̀sìn bọ́ yá tíkẹ́tì olóṣèlú sani wọn náà lọ́ọ́ sá ti di lọ́ṣẹ̀ èrè lẹ́ palẹ̀ jẹ́nà jẹ́sẹ̀rẹ̀ wọ́nláyì tọ́láyì àwọn ẹ̀jẹ̀ tó náà ẹ̀rú bá àwọn àtẹ́tì ọlọ́ ẹ̀rú bá tòkòtò ń tò jẹ́ ẹ̀jẹ̀ sílọ̀ báwo á ní wọ́n ṣe ìsìn bẹ́ẹ̀ náà lásán wà lẹ́jà náà rọrùn bá ilé bàbá bàbá bá ti tilẹ̀kùn bá tó di dé rọrùn lọ́wọ́ ni ọ̀kẹ́lẹ̀kùn ti ti ó tún máa bèrè dáa nù kí ló kó kọ rẹ èyí ni ọmọ yín ọmọ tá a lè ṣe tó kí ló pẹ́ ọmọ yín wọ́n sọ à ilé bàbá rẹ rò kátó wá fáàlì jẹ́ náà tọ́lọ̀ torí ọ̀dọ́ àjọmọ́ wọn tó ti mójú tó sọ̀lá tó kó oríire o tètè pẹ́ lómi ìtọ́ ọmọ dé mójútó wọ́n ti mú ọ̀ràn kó lọ́rùn rẹ̀ tọ́lọ́ náà ó fi wọn náà lé nígbà tó rí pé wọn ò mọ́tò tó ẹ̀sìn mi kí ló dé tí wọn náà kọ̀ ti bọ́kùn wàhálà kó lọ́rùn rẹ̀. ẹnì kẹ́lò mi bẹ́ẹ̀ máa ń tẹ́ ń pè é gbàdá ni ó tún máa wá gidi tí ó máa wá pé ata lóhun ó lè máa sọ ibi ẹ wọ́n ó lè rẹ́rù mi tàjà àbúrí ara rẹ̀ ètò wọn ní tẹ́ẹ̀ bá ti kánàbí ọjà ìlú tẹ́ẹ̀ láti ṣeré bá òmẹ́tò àtúntà tilẹ̀ náà àtẹ́ ìṣẹ́gun ńlá ìlà nàìjíríà wà ẹ̀mí rọ̀ṣọ́lù wọn wọ́n yóò rí òṣùlẹ̀ wọ́n yóò tó ìṣẹ̀kíà fẹ́yìn rẹ̀ bá àlù dẹ́rì عصموا من دماءهم وأموالهم إلا بحق الإسلام وحسابهم على الله. النبي صلى الله عليه وسلم قال لهم قاملا بينه حديث البخاري ومسلم جدا قال لهم قاملا سكين جاوي يلوم títí dẹ́bi tẹ́sí bàbá nàbì Muhammad ọba àdúrà ìrántí ọlọ́run tẹ́sí bí wọn kíkọ láti lò sẹ́mà yọ zaka tẹ́ ẹ bá ti fi bẹ́ẹ̀ àjẹpẹ́ ti wá bẹ́jẹ̀ yìí ẹ̀ sínú ẹni tí màá bàjá mọ́. ẹ wá wo báwọn yẹn ti wá mẹ́sìn ní náà fi ṣeré ọbẹ̀ ti ráàyè ọ̀ká fún kankan ọlọ́fẹ́ ti lọ ṣùgbọ́n wọ ọ̀ká kankan ọ̀tọ́ àná ẹ̀ ń bẹ lọ́run kó fi rọ̀ mí ọlọ́run fi ọkà ó fi rọ̀ ọlọ́run ọlọ́run ti rẹ ti ó fi rọ ọlọ́run jíjẹ ọ̀wá ni fún ọmọ abọ́ ọ̀fẹ́ náà kọ́ fẹ́sẹ̀ rọ ọlọ́run ṣé mọ̀ ń jẹun ṣe náà ni àbọ̀ ń jẹun dà lẹ́nu. kí èso ara rẹ o wọ́n tẹ ara rẹ jẹ o lórí fún ọmọ abọ́ ọ̀fẹ́ náà kọ́ fẹ́sẹ̀ rọ ọlọ́run àbúrò ẹ pé èrò oúnjẹ jẹ ó fi fi wájú ọmọ òwò tó fi fún ọmọ ọ̀fẹ́ náà kó fi rọ ọlọ́run wọn gbọ́dọ̀ fagbára jọ ìdí nìkan ti tó fi ọlọ́sán bá lù ọ̀la ẹ̀mí rẹ nìkan náà lójú òṣèlú wa. ìdí nìkan tó jẹ́gẹ́ tí ìwà ti sọ̀rọ̀ àti ìlòmí náà sábà pè wá ní ìsìn ti sọ̀rọ̀ àti ìkòrò mi olówó mi ti náà ní lọ́la di ápè wọ́n fi orí rẹ̀ dànù ní kálukú. ok ẹni sábẹ̀ nìkan tó fi bẹ́ẹ̀ sí ẹ̀yìn yòókù kan lọ́dúnlá tó kù kọjá ti sùn kọ́dà ló fẹ́ wọlé láì sàgbà láti kọ́ mọ́tẹ́ fún ọmọ olú ààrẹ ta. ẹ̀ẹ́n so ìdí nù tóbi jẹ́ ibi tí wọ́n bá mú fi ọlọ́wọ́ bá tẹ wàhálà rẹ̀ rí tọ́rọ ọ̀pọ̀lọpọ̀ fẹ́ wà lẹ́nu náà ní rọrùn ẹlòmíì ti pàtì pàtì pàtì kúkú láti fi wọ̀ ẹlòmíì ti èyí mú òkìtì lọ́rùn wàhálà iná ló ti jẹ́ pé ọlọ́wọ́ bá wa ọtí ọlọ́run lójú àwọn èèyàn kan tí wọ́n wọ àlìjẹ́nà láfẹ́ pé wọ́n ń bẹnu tẹ́kẹ́tẹ́kẹ́ tẹ́kẹ́tẹ́kẹ́ mú ìwọ̀ wọn wọ̀ bí ìgbà tí wọ́n ń jokùn bọ̀ wọn lọ́rùn wọn ń bọ̀ àbí ẹ̀wọ̀ àlìjẹ́nà níbẹ̀ aláwọ̀ ọ̀bẹ wọ̀ dẹ̀ alẹ́ wọ̀ dúró àlìjẹ́nà bẹ́ẹ̀ lọ́rọ̀ wọn jọ torí ẹ ẹja kéè sára ọ̀rọ̀ ara wa ni ikọ̀ rẹ lù mí àwọn pé ọlọ́ dá wà ń tàrí èmi ni màá dá wà ń tàrí ṣe ìjàmbá tó wá fi ní ayé ṣe ní ọ̀sẹ̀ kọ́nà ọ̀sà àtúwà tẹ́lẹ̀ ìbáyé wa ajá ike nínú nǹkan tó ti ń gbé ọ pàtàkì ju gbogbo nǹkan mi lọ yàtọ̀ sí nǹkan alákọ̀ọ́kọ́ ìrìnsọ̀lá kágbà bánà tó Muhammad sọlọ́lá àdìsílẹ̀ ìrántí ọlọ́ọ̀ni káàtì máa tẹ̀lé lánàá ìní nǹkan alákọ̀ọ́kọ́ ẹni tó bá ti ní nǹkan alákọ̀ọ́kọ́ yìí ti ó ti di mùsùlùmí ẹni tó a bá sọ̀rọ̀ Islam Islam wà wù jọjọ ó wà lówó èyí náà láti di mùsùlùmí marhaba ẹ káàbọ̀ ẹ máa wọlé ẹ máa rọra àmọ́ máa fi yìí tẹ̀lé mi àṣìṣàlù ilẹ̀ ilẹ̀ ẹ̀kínlọ́mọ wà á wọn náà bá wù tẹ̀lé wọn kálukú wọn mọ̀ bẹ́ẹ̀ ẹbí kíkẹ máa mú bọ wá báyìí máa ẹ̀yin náà mọ̀ bẹ́ẹ̀ nítorí sẹni kan bá tọwọ́ rẹ̀ báyìí náà orí rẹ̀ ó kọjá gbogbo tó lè wò ọyẹ kí ni wọn máa tó kókò orí kéèyàn tó lè báyìí náà tọwọ́ rẹ̀ tó wọn náà kọ tó tọba ti máa gbọ́dọ̀ yìí lẹ́nu ó wí fún un nígbà yìí bá wí fún tọba ti mú ẹ máa wá mú bọ ẹ máa wá mú bọ kásà lè fún àlàyé káfùn láwọn dábàá fún kíra oríṣiríṣi tó wọn ta dáadáa àmẹ́yìn ẹtì kọ́kọ́ sojú kòkòrò pé ọlọ́ọ̀ni kan gbà á kóló ìgbà lọ rẹ̀ torí bí sẹ́ẹ̀ máa ń ti mú bọ̀ ọlọ́dọ́ bá dé tọ́lọ̀ kọ́ pé ó kú lọ́nà kẹ́mọ̀ kó ti di mùsùlùmí nù ọkọ̀ rí rẹ̀ àwọn ìgbà àwọn ìgbà bá tó dọ̀ ọlọ́run bá gbẹ̀yìn rẹ̀ kẹ́ tó dọ̀ sẹ́wọ̀n kẹ́yìn rẹ̀ ní kọ́kọ́ ìsìlámù torí ẹ̀ ashhadu an la ẹ̀ tí ìbá tí wàá di mùsùlùmí nǹkan tó kàn ní kúrò àná kò sí ìkírà ní jàmá torí ẹ̀rọ ti ní àwọn ọmọ wa agbọ́dọ̀ tó máa pa wọn láti láti fi sọ̀rọ̀ láti tẹ̀lé máa tẹ̀lé ọmọ ọdún méjì tọba tó akọ́dún mẹ́wàá lórí àìsàn láti àdájọ́ ẹ̀ nà wọn ẹ̀nà wọn ti tẹ bá wọn bá wọn bí ọ̀rọ̀ ẹnu lásán lè jẹ́ kó lè jáde bá wọn. àní ẹ̀nà wọn ọmọ kí ló ní tí mo fi nà ọ́ ní ìṣe sọ láti ní ọ̀dà ọdún sọ láti ìsìláàmù wa sọ pé bá ti bàlágà tí o ti sọ láti wọn fẹ́ lórí dáa kí ló tún ètò ìlú náà òṣùpá náà ẹni tá a nà náà ni kí ọ ó sì fi bàlágà tó ti sọ láti ẹ bá kí kálukú eléyìí ọlọ́nà ó sì máa ti pé àti máa kó lè máa jẹun láti àti máa torí kó lè bá àti sẹ́ máa kó fún wa àti máa kọ́mọlẹ́yìn àtàbí sọ̀rọ̀ bá àti náà kó lè lè wò ní ẹgbọ́dọ̀ máa mẹ́lẹ́yìn sẹ́wọ̀n ó pọ̀lọpọ̀ nínú ìgbàgbọ́ ti ò ẹbí ma kọ́mọ lè bá jẹ́ pé ọjà mú balẹ̀ pẹ̀lú ẹbí ma kọ́mọ lè bá máa kó omi lọ́jọ́ wájú ìdínú àti máa gbé jẹ wọn máa jẹ wọn gbóná máa yín lọ mú bíbí mú bíbí rọlá èyí tó ọmọ kan lọ wọn ma fún òun bí ma kọ́mọlẹ́yà lẹ́bi Muhammad sọlọ́lá àdìsílẹ̀ fún ìfọ̀ tọ́ba tí ma bẹ́ẹ̀ àyúrò ọmọ báyìí tọ́ma irọ́ ọmọ báyìí sọ ọmọdé òbí tí ọmọ lọ láti tó rí fà lọ́wọ́ irọ́ ọmọ báyìí ṣe ẹni tí wọ́n lọ máa gbọ́rọ̀ náà tó kó lẹ́ ti bọ́ọ̀lù ohun lọ torí pé kókó dáwà fi bẹ̀ láyé tó àti ìgbélé ayé kátégélé kálíṣì lọ gbogbo tí ọwọ́ wa gbogbo tẹ̀sí wa gbogbo owó wa gbogbo tá a bá wù ká máa ṣe yọ ọmọ ajá tí ń ràn wá lọ láti ṣe lọ tí ọba ti wá jẹ́lẹ̀ òsì ni mo fi bá a sọlá ti wa àfi ṣeré rárá àní òní ẹlẹ́gbẹ̀ẹ́ nínú àwọn ọ̀sẹ̀ tó pàtàkì nínú ìgbà gbàdánù mi rán Mu'adh ibn Jabal radiyallahu anhu lọ sílẹ̀ Yaman ọlọ́wọ̀ èèyàn tó lọ bá ọ̀kan nínú àwọn ahlul ni wọn àwọn ni wọn tó ni

òun yóò wò lè má tẹ̀lé yóò wò lè má tẹ̀lé ẹni tá a kó àti ìsìlá lórí tí èsì òkè tẹ̀sí lọ́dọ̀ lọ. Sọ̀rọ̀ pé yé wa nǹkan míì ìdáná mi bá ti ti bá ti ìsìlá òkè tẹ̀sí lọ́dọ̀ lọ. Wọ́n ti pàpẹ́ sí lọ́dọ̀ ẹ̀tọ́ olólù àmọ́ kì í tẹ̀sí lọ́dọ̀ lọ. Ìnà sí ìnà ìdá lọ́ọ̀dì àlìsà ọlọ́ọ̀ni ẹ̀sìn kan lọ́dọ̀ tó ní ìsìlá. Torí ẹ̀ gbogbo ẹnikẹ́ni ó kó wá sí ìsìlá. Ètò tó ọmọ lọ fẹnu warọ́ fẹnu lọ́mọ sí yọ̀bọ̀yọ̀bọ̀ pé ọlọ́ọ̀kẹ́ náà lẹ̀ lọ́sẹ̀ àlọ́sẹ̀ náà kẹ́ náà. Báwo ni ìwọ ọmọ akókò ọlọ́run kúkú mẹjọ wà lìjẹ náà bẹ́ẹ̀ ni ọlọ́run mẹjọ wà lìjẹ náà mọ́lá ìjẹ́ mùsùlùmí káyọ̀ bó ti wà lìjẹ náà káyọ̀ bó ti wà lìjẹ náà bọ́ọ̀rù apáná ni ó ti gbàdá fàyàwọ́ ni áyì jọ náà. eléyìí ti hàn yín pé àwọn ẹni tí ọlọ́run dáná ti sọ̀rọ̀ láti rẹ̀ lọ́rọ̀ wọn àbùdí áyì ìdáàbò ni wọn. wọ́n wá ní àkọ́kọ́ nǹkan tó fi wọn lọ sílẹ̀ rẹ̀ wọ́n jẹ́rìí kókò tí ọba kan tó tó láti lọ́sìn wọn àti ọlọ́run. wọ́n ti gbà fún àdàbí Muhammad sallallahu alaihi wa sallam ìrántí ọlọ́run àdébìnrin sábà ti gbà bẹ́ẹ̀ sọ fún wa kọ́lọ̀ ti sọ láti àkókò márùn lọ́rùn ẹ̀ wọn lórí ẹ̀yìn lẹ́yìn ilé ìsọ láti sọ. ìtọ́ba ni lọ́kẹ̀dẹ̀ nù ọ̀pọ̀lọpọ̀ kan yìí kan bí olórí ìlà wọn ò mójú tó sọ̀rọ̀ àti. bóòlù tí wọn fẹ́ jẹ́ mùsùlùmí wọ́n ṣe mùsùlùmí jáde. wọn bá sọ́ra ọkùn wọn sọ pátá yìí wọn sọ lókù gbogbo onítùmá. onítùmá kankan mèrò sáárá ẹ awúsá kò ní túmọ̀ tí ìbá ti sin lọ́wọ́ òkò lásán àìmáyé tó ń wọ jahannam pẹ̀lú ọkọ wọ̀nyí ńgbà tó ayé kò sí lọ. èèyàn sì lè gba ìsìláàmù ní ìsìn kó máa jẹ́ débìdì ó sì sọ pé débìdì ló fẹ́ fẹ́ kú lórí ìsìláàmù má ti mú sílẹ̀ wọ̀ lọ́ọ̀nù tó bá ti lọ́ọ̀kú lórí ìsìláàmù yẹn yẹ kú lórí dẹ́nà yóò wà lẹ́nà sínú pé débìdì ti wà lẹ́nà kó ti níwọ̀ ńgbà tó ayé kó kú lórí ìsìláàmù tẹ́lẹ̀ pàtàkì púpọ̀ ká mójútó ká má tara wa jẹ ẹlòmíràn mọ̀ sọ pé nígbà tó tó wá kú yẹn ẹja tó tó láti sí la kí ló dé ó ti ẹ̀jẹ̀ kékeré tó tó láti tó kú àmọ́ fẹ́ràn súnà rẹ̀ gbọ́dọ̀ kú sọ fún olódò ẹran súnà pọ̀ wọ́n gbọ́ tó para fún mi súnà ẹ gbọ́dọ̀ tó láti tẹ̀lé tí ọba tó lọ́wọ́ fúlà gbọ́dọ̀ ti dà mọ́ látàrí mi gbogbo àwọn ọrùn rẹ̀ táwọn náà ti dà mọ́ pé táwọn náà bá wọn ẹ bá kú kẹ̀rí torí ẹ̀ náà ẹni ká mójútó ẹ̀sìn wa ọlọ́run bá tuntun wà ràn wá lọ́wọ́ lórí àti máa mójútó ìsìláàmù wa àbùsọ̀lẹ́ àbùsọ̀lẹ́ ká mójútó sọ̀lẹ́ ká mójútó sọ̀lẹ́ tí ẹ̀ bá ti fi ráàlì oṣù tí òun ti fi ráàlì wà ní ìsìláàmù. أقول قولي هذا أستغفر الله العظيم لي ولكم فاستغفروه إنه هو الغفور الرحيم لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير وأشهد أن نبينا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا وبعد فاتقوا الله عباد الله هو من حديث جابر بن عبد الله رضي الله عنه قال نبي محمد sọlọ́lá àdìwà àlùsẹ́lẹ̀ níbi tí jẹ́ kí bíkọ́ láti ṣe pàtàkì tó máa wà ó ní nǹkan kan ọ̀yà yẹn níbi àtijọ́ àtijọ́gbèbè àyà sọ̀lá òní ìdílé bẹ́ẹ̀ náà rọ́jòlì ọ̀rẹ́ ìdílé ṣẹ́kì wọ̀ kókòrè tàǹkà sọ̀lá dájọ́ tuntun bẹ láàrin èèyàn àti ìjẹ́bọ̀ tó náà ẹ̀jẹ̀ bẹ láàrin èèyàn àti ìjẹ́kẹ̀kẹ̀ rí tọ́nà ìníkẹ́yọ̀ pàṣẹ láti. ẹ bá ti pàtó láti báyìí kò sí tó ti yín lọ́nà láti jọ tẹ̀kọ̀ bá kò sí tó ti yín lọ́nà láti jẹ́ kéjì mà ìdí ni àgbọ̀dọ̀ fi sọ láti ṣe tẹ̀lé jàmá àgbọ̀dọ̀ fi sọ láti ṣe tẹ̀lé ẹ gbogbo kò yóò fi yàn bá wọn àgbọ̀dọ̀ fi sọ láti tẹ̀lé. nínú hadithi kúrẹ́ṣà rọ̀bí ọ̀gbọ́n ọ̀gbọ̀n ọ̀nà ni anabi muhammad sallallahu alayhi wa ọ̀nì alàcàdùn lẹ́dí náà wọ رواه الترمذي وقال حديث حسن صحيح بدل مسلم كلام أواتهم وذلك كلام في الدبات موجود عند المسلمين هل طبعا لنقاط باي إذن للصلاة الجماعة هل هذه لنقاط تصدق به كما يا واحد شقيق ابن عبد الله أقل ما هو تابعين هنا كان أصحاب محمد صلى الله عليه وآله وسلم لا يرون شيئا من الأعمال تركوه كفر غير الصلاة رواه الترمذي وقال صحيح قل لي أو صحابي النبي محمد صلى الله عليه وسلم أو لي كنت كم بين إنه كتب الإسلام من كاتب tóso pété yàrá mi ní káàdì èyí ó ti gbèsè orí ti sọlá فلما يرى الجن من حديث ابو هريره رضي الله عنه قال النبي محمد صلى الله عليه واله وسلم يعني ان اول ما يحاسب به العبد يوم القيامه من عمله صلاته ان قال فقط صدق ولا هو قلت في مبارك لولي لانه تدوب الى يدي ونال صلاته ان ضل قلت في رمضان ذلك fẹ̀yìn sọ́dà sísọ láti ibà lọ dà bàbàdà afúláhà wa ẹnjáhà ẹnikẹ́ni sísọ láti rẹ̀ bá dà ó ti torí ire ó kàtí ege ẹnikẹ́ni sísọ láti rẹ̀ ibà ti lè dà ó torí ire ó kàtí ege wọ́n ẹ̀yìn fẹsẹ̀lẹ̀ sísọ láti èèyàn ọba dà bàbàdà kọ́ ọ̀bọ̀ wọn fẹsẹ̀ ti ṣòfò ó sì sì dira yìí ọlọ́dà kọ́mọ́tì ìwọ orí bẹ́ẹ̀. فإن التقط من فريضته شيئا تلك فبوات يقول إن صلاة لتبت يومين àwọn sọláàtì márààrún ní kankan lẹkùn bẹ́ẹ̀ dáadáa yóò gbé ọlọ rọ olùwà ẹlẹ́dàá wa yóò sọ ìgbé ọǹdọrọ hẹlẹ abẹlẹ mẹtọkọ wáyé fẹyìntàn mẹlòmínà mẹtọkọ mẹlòmínà tẹlifọ ìjẹ́rù mi wá sí àwọn náfìlà náfìlà náfìlà kọ́lá ẹ mú ẹ kó fún ọ̀làdì rẹ̀ tọ́jú ọ̀ràn yẹn kẹ́ẹ̀sì bá pè é torí pé ọlọ́run òbúkàjà gbogbo sọ̀láàdì òbúkàjà gbogbo tóníkàsì fúnra ara rẹ̀ sábà pé ní ti jẹ́ kẹ̀kẹ́ ọ̀jẹ̀ tẹ́lẹ̀ àwa náà là ń bùkátà rẹ̀ ká lè rọ́nà lọ́jọ́ kejì ọlọ́run ọba yìí ti ọba tí ń bùkátà kẹ́ẹ̀sì kankan fún mi torí mọ̀ ń bùkátà yín ló ṣe ni mo ṣe dá yín àwọn olùlẹ̀ náà o bùkátà wa tó bá wọ ọlọ́run ọ̀pá gbogbo àrùn láàrin ìtẹ́jú àyà kò sí ní nǹkan kan fún náà láàrin. tó àwa náà lọ́nà bá fẹ́ fi ràn lọ́wọ́ kó o gbélé ayé òsín náà ẹ wọ́n tún ní sọ láti rí òpin ọlọ́run ní kí wọ́n wò nínú lájúlà tó ti dábàá pé kó o ṣe ń ṣe kọ́lọ́ lójoojúmọ́ ni wọ́n lò ni wọ́n lò ó dàgẹ́ bí epo mọ́tò wọ́n sì ní kí wọ́n wò wò pé tẹ̀sán láti rẹ kó o ní náfìlà tó pélé ayé ṣe wọ́n fi kún ọ̀ràn àyà kó o lè rọ́nà lọ. Ah, ọlọ́run fẹ́ràn wa púpọ̀ àwa ah, fẹ́ràn ara wa rárá ọ̀la ìṣọ̀lá ọmọ èèyàn fẹ́ràn ara rẹ̀ rárá ìdí nu tó fi ń bèbí pàlàbẹ̀ ìṣọ̀ lọ ní ọ̀ká fún kankan. wọ́n wá wò wò tí wọ́n bá rí kó o ní náfìlà wọ́n fi kún ọ̀la tẹ̀rẹ̀ títí tí ọ̀dà fi di tí ó fi jọ táwọn títà ló ti gùn àbí pírísípà kálá àbí ìjọba kálá orí ara rẹ bàbá péjì wọn náà lọkọ kó òfin bàbá pàtì wọn náà lọ pàtì bẹ́ẹ̀ ni gbogbo ẹ̀sìn náà gbèdà ẹ̀dá ara yín lẹ̀ ẹ̀yin náà lẹ́ẹ̀ délé o ẹ̀yin náà lẹ́ẹ̀ kábà máa pẹ́ ẹ̀sìn tọ́mọ ẹ̀kún sáyẹ̀wò àrùnà lè yí àrẹ̀ àdá gbogbo dẹ́yìn ní àgbélé ayé bẹ́ẹ̀ náà tọ́lá kàtàkà wọn wò kàtàkà rẹ̀ lọ́yọ̀ọ́ ọba kájú ọsùn alihamudulilayi tí ọba ká wọn ni kàn fi lága jìnnà sí làwọn tó fi kàn ọ̀ràn yẹn sàrà sàrà sàrà tó ń tẹyà tó fi zaka wọn fi kàn tọba kájú ọsùn láti rẹ kájú ọsùn zaka ti rẹ kájú ọsùn sèyàmù rẹ kájú ọsùn hajj rẹ kájú ọsùn wọn wọn aláwọn náfìlà náfìlà tó ti àlékún ládàá lórí ládàá yóò lè kí ìkórè mú káàdì mú káàdì mú káàdì náà lùdà. jẹ́mọ̀ ẹja mójú tẹsán wa a ní nǹkan mi tó tó tó lè jọ ọyàn lójú nínú adé nínú ilé ayé wa tá a wà yìí ká tẹwọ a gbọ́dọ̀ fi ṣeré rárá wọn èyí sáwàdà rárá ọjọ́ ń lọ ọjọ́ ń lọ lórí kálù tí a máa bá nà àdínkù lórí ìdàgbà náà òní yìí náà àbí àdínkù lórí náà wọ iye iye iye ọdún tó lè dẹ́kun iye iye oṣù ó lè dẹ́kun iye iye ọ̀sẹ̀ ó lè dẹ́kun iye ọjọ́ yòókù ó lè dẹ́kun lọ láyé omi adájídé àyọkú omi náà sì yà yọkú táwọn pípé tó máa dínkù lánàá sí ọgbà lọ sí pé bíi ọkàtà àdé kàkà nígbà wọn bá gbélé ayé sí ọlọ́run ló fi yọ iṣẹ́ rẹ náà lọ́lọ́run kò wọ́n wọn ò ní kó tẹ̀lé omi kan kò sí àyè láti ṣàkóso lọ́dọ̀ ọ̀nà dábàá pé ẹ parọ́ báyìí parọ́ ẹ̀ sí làwọn máa ń yọ ọlọ́mọdé ọ̀sẹ́ni sí parọ́ báyìí.

ìwọ nìkan náà lọ́ọ́ dá dìde tiẹ lọ́tọ̀ ní ọ̀gbìn dà òkè àmọ̀ tí wọ́n sì dá dìde òkun ọ nípa tiẹ ọmọ rẹ ọ̀dọ́ wọn sì tiẹ náà gbogbo alára ló ti fẹ́ rárá kò sí alára ní pé ká burú tó torí ẹ̀ ló ti jẹ́ pé gbogbo alára kó mọ́ wíwẹ́ jẹ rẹ̀ wọ́n máa ń tàn wọ́n tàn ara rẹ̀ ẹ̀sìn rẹ̀ pàtàkì kó mọ́ tuntun gbogbo tí máa ń pè ní kó jẹ tí máa ń kọ́dà tó bá gbà dùkú lọ wà lẹ́sùn o lè wà ládùúgbò nǹkan àwọn àti náà gbogbo bẹ̀. kọ́dà tó bá jẹ́ mi gbogbo lu òbí fúláàdì náà kó gbé yìí pàdé ọ̀bá ti fúláàdì náà kó gbé maka ti fúláàdì náà kó gbé màdínà ìlú ọ̀là lọ́wọ́ tí wàá lọ sí fúláàdì ọ̀gbọ́dọ̀ ọ̀gbọ́dọ̀ ọ̀gbọ́dọ̀ gbé bẹ̀. ẹ wọn ni wọn rí òkú mọ́lẹ̀ yìí àbí ọ̀bá ti fa yòókì wọ́n fà á ti kí ọ̀ ọ̀lọ́ mo láti rọ́nà lọ dábì wà ní jẹ́nà ọ́pàdàkì èèyàn gbọ́dọ̀ sára rẹ̀ jẹ́ èèyàn gbọ́dọ̀ wá bí ó ti sin lọ tó bá gbélé ló ń gbé tó gbé pé òun gbélé ọ̀daràn ní ẹ̀fẹ́jọ́ ń gbélé wọn ò lè dé kó olóṣù ti tọ́lọ́ kókó lé wọn nà ọjọ́ wọn ló ní lélé wọn fún mi ó fi wọn nìkan nu kọ́kọ́ wẹ́ni ọlọ́ǹgbà sínú mi èèyàn gbọ́dọ̀ gbìyànjú torí tọ́lọ̀ ti kọ́ aláṣẹ ó dàbí ká máa ti ọ̀sọ̀lẹ̀ fún ọ̀gá wa nàbì Muhammad sọ̀rọ̀ wà wà ní ìwà ìlú sílẹ̀ lórí tí ọlọ́run àti àwọn ẹlẹ́ta rẹ̀ ta wọn náà ti ọ̀sọ̀lẹ̀ àkọ́kọ́ gà wáyé tọ́lọ̀ àwọn sọ́lẹ̀ ará Muhammad وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وسلم تسليما كثيرا اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداءك أعداء الدين من الكفرة والملحدين ومن شايعهم اللهم أنت ربنا كلنا ولا تكن علينا وانصرنا ولا تنصر علينا وأيدنا ولا تؤيد علينا واهدنا ويسر الهدى لنا اللهم إنا نسألك أنك أنت الله لا إله إلا أنت الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد اصلح لنا بلادنا نيجيريا اللهم اصلح لنا بلادنا نيجيريا اللهم اصلح لنا بلادنا هذه يا رب العزة والجلال والإكرام اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وفي العذاب النار وصلى الله وسلم وبارك على سيدنا محمد وعلى آله وصحبه أجمعين قوموا إلى صلاتكم يرحمكم الله